ṣé orúkọ mi ni Àjàyí Ọlátúnjí tí gbogbo èèyàn mọ̀ sí Fojúsi. Mo jẹ́ atòtàgé nínú sinimá tá à ń ṣe lọ́wọ́. Kó tó di pé a wá sí sinimá tá à ń ṣe yìí, a rí eré tí ó ti fi ìwé eré ó ti fi ránṣẹ́ sí wa láti orí ayárabíàṣá. Ẹ kọ́lọ́n kó ṣàánú wa nǹkan tá à ń tò papọ̀ tá à ń pò papọ̀ yìí tá a bá tò tán ó máa dùn ó máa dùn gan tí gbogbo tí gbogbo ojú máa rí ni tí wọ́n dẹ̀ máa like tó máa jọra wọn. orúkọ mi ni Afeez Ẹniọlá tí gbogbo wa mọ̀ sí oníléèrè àwọn kan náà tún pè mí lọ́mọ aníbíire ẹ wo ọmọ aníbíire máa tọrọ aṣọ ẹ̀ ṣẹ́rí sinimá tí wọ́n tá à ń ṣe lọ́wọ́ yìí òrókòtò ṣẹ́rí tí èèyàn bá ń kọrin tí ò bá dùn ó ń fetí ara ẹ̀ gbọ́ ẹ tí wọ́n bá ti ṣe nǹkan tó bá ti dáa àti ibi tẹ́ ẹ ti ń ṣe nínú yìí máa ti máa dùn ẹ wo eléyìí ọ̀jẹ̀ ní pé àìṣẹ́ ní pé ẹ jẹ́ ká lo sweet mouth ká lè fi ta irọ́ sinimá tó dáa ni ẹ ó ti yàtọ̀ sáwọn sinimá tó yẹ pé tá a bá ti ń ṣú ẹ ọmọ àni ó yá ẹ lé wọlé o ẹ láwọn Ìyábọ̀ wọlé irọ́ káwọn ọmọ wò kọ́ lè kẹ́kọ̀ọ́ kan tàbí kejì ń bẹ̀ ni ṣẹ́rí gbogbo àwa tá a máa ń wá wa kú wá ẹ jẹ́ ká dúró tọ́lọ́hún mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ ṣẹ́rí ẹnìkan sọ fún mi pé kinní kan mo gbọ́dọ̀ lọ gbogbo ẹ̀dá tó bá ti dúró tọ́lọ́hún kò ní jogún òfo ẹ wo sinimá ìrókòtò yìí mi ò rírú ẹ̀rí ẹni tó nìtọ̀ gan mo máa ń wò ní pé ẹjọ́ mo ló ti rírú ìtàn yìí nítorí èmi gan fúnra mi inú mi dùn láti kópa nù ẹ̀. orúkọ mi ni ọmọtọ́lá olúwaṣeun adébáyọ̀ mo jẹ́ producer iṣẹ́ tí à ń yà lọ́wọ́ yìí òrókòtò iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ ńlá ẹ wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kópa nípa bá a ṣe fẹ́ kọ sítórì yìí kò ń ṣe pé bí èèyàn kan ṣoṣo nìkan ló kọ kọ sítórì yẹn jẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ lọ́wọ́lọ́wọ́ so bá a ṣe wá ní idea sítórì yẹn a pe oríṣiríṣi àwọn èèyàn pé kọ́ fún wa ní nǹkan tí wọ́n mọ̀ nípa story yẹn so a fẹ́ kó jẹ́ nǹkan tí àwọn ará ilé máa lè tán máa lè tán máa lè relate pẹ̀lú so story yẹn jẹ́ story ńlá àwọn àgbààgbà òṣèré ló wà nínú iṣẹ́ yìí mi la kí n bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn obìnrin mo ní Rẹ̀mí Sùrùtù mo ní Ìyá Èkó Lateef Adédìméjì Dàmọ́lá Ọlátúnjí Afeez Ẹniọlá Bùkọ́lá Aruba Mr. Okunu èmi fúnra mi náà wà ńbẹ̀ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ má jẹ́ ká ti oko òròkò dé oko òròkò tó nǹkan tá à ń wá kiri kó má jẹ́ pé nǹkan tí ò necessary gan la ń wá kiri káyé tójú bọlé kiri ká gbẹ́kẹ̀lé olúwa. irúgbìn oṣó jáde kúrò lára rẹ. so kókó dàbẹ̀ àmà court kókó dà. kúnlẹ̀ kúnlẹ̀ ẹjọ́ okun òyìnbó kòlèwọ́ kòlèwọ́ dé wù náà wọ́n kún náà kòlè délẹ̀ kí ni mo ti wò ó. Ah sẹlẹgbẹ yọ sí sàlẹ̀ ni tó kú sàlẹ̀ báyìí ni ó lè ṣẹlẹ̀ ẹ yóò ní ẹ. ìdí yóò sọ̀tọ̀ kam tu take one or two and then. ọ̀rọ̀ action. irúgbìn yóò jáde kúrò lára rẹ irúgbìn yóò jáde kúrò lára rẹ irúgbìn yóò jáde kúrò lára rẹ jáde jáde jáde irúgbìn yóò jáde kúrò lára rẹ irúgbìn yóò jáde kúrò lára rẹ irúgbìn yẹn kúkú kìkì. Oya let's go. Kọ́tà ro ẹ̀fẹ̀. Owó owó ro. Kọ́tà ro ẹ̀ oya go. Eh. Eh, eh, ẹ send send medium but white. White. Ẹ ẹ tẹ ṣọ́ọ̀tì ẹ wá. Gbogbo náà ni gbogbo náà ni ọgbà mẹ́ o. Ẹ ọ̀la go. Ní o ti sọ, àmàpadà tó bá di ọ̀la rẹ̀ ló ti sọ ma sọ. Ẹ gba ẹ̀dá sùn. Ẹ̀dá sùn. Oya go. Roll it. And. Um, Police. Action. Oya, ṣé wa? Ọ̀sán tó ń lọ ní ọjọ́. Ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ni ọmọ bẹ́ẹ̀ ni ni o, máa rẹ́rìn sọ́ọ̀, máa rẹ́rìn sọ́ọ̀, máa rẹ́rìn sọ́ọ̀, máa rẹ́rìn sọ́ọ̀. olúwo olúwo mọ́lẹ̀ olúwo olúwo mọ́lẹ̀ òṣèlú tó bá yọ ojú ọ̀nà olúwo olúwo mọ́lẹ̀ òṣèlú tó bá yọ ojú ọ̀nà olúwo olúwo mọ́lẹ̀ òṣèlú tó bá yọ ojú ọ̀nà olúwo olúwo mọ́lẹ̀ òṣèlú tó bá yọ ojú ọ̀nà olúwo olúwo mọ́lẹ̀ òṣèlú tó bá yọ ojú ọ̀nà olúwo olúwo mọ́lẹ̀ òṣèlú tó bá yọ ojú ọ̀nà olúwo olúwo mọ́lẹ̀ òṣèlú tó bá yọ ojú ọ̀nà olúwo olúwo mọ́lẹ̀ òṣèlú tó bá yọ ojú ọ̀nà olúwo olúwo mọ́lẹ̀ ẹnu ẹnu ẹnu ẹsọ. orúkọ mi ni Princess Adébísí Òkúnnúgà aka Ìyèkó ah ṣẹ́rí sinimá tá à ń yà lọ́wọ́ yìí sinimá tó ga ni tó kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ gidi la máa kọ́ nínú ẹ̀ o ẹjọ́ tí iṣẹ́ yìí bá jáde ẹ̀ ṣàrara máa bá mi mu kẹ́ máa bá wa wò ó ojú rẹ̀ la dẹ̀ máa ma fi wò ó iṣẹ́ yìí tó bá jáde ẹ̀ bá wa wò ẹ̀ bá wa rà ó iṣẹ́ gidi ni ẹ wo gbàtà tí wà ń bí báyìí olúkálùkù à ń gbé à ń sọ ní ìròdé ẹ̀pọ̀ àwọn àgbààgbà òṣèré ló wà nù iṣẹ́ yìí iṣẹ́ gidi ni tó yẹ pé tẹ́yìn náà bá wò wọ́n á ní ọmọ yìí máa try o ọmọ yìí máa ṣe igbá owó máa ṣàwo ni o torí ó try gidi gan ṣé ti costume ni ká sọ ni ṣé ti equipment ni ká sọ ni tàbí gbogbo nǹkan tó wà nínú iṣẹ́ yìí.